لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله وكل ما ضيع من فرائضه فليفعله الآن أفأنت سواجه nípa ìtúbá láti ṣàlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yàn lórí wa pé ká túbá lọ sọ́dọ̀ Ọlọ́run láti mẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe pé yọ gan sídìí dídẹ́sẹ̀ òní ronú pé wàdà kó ń di rẹ̀ àti wípé ẹni tó bá túbá yóò jẹ ẹni tó dínà sẹ́ṣẹ̀ lẹ́ẹ̀kan náà yóò sì jẹ ẹni tí ó ní ìpinnu ọkàn pọ̀wọ́n tó ní padà sí díẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ láéláé yóò sì máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn ẹnìkan bá jọ dàyàn pọ̀ téèyàn ṣẹ̀ àfi ká dá ohun tá a gbà nígbà àbòsí padà fẹ́ni tá a gbà lọ́dọ̀ rẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ lásán láì dá àbàjẹ́ lẹ́yìn ni apàtẹ ètè lórí rẹ̀ àfi ká lọ bá ká tọrọ dáríjì láì ṣe bẹ́ẹ̀ kò sí bọ́lá wọn sì forí jìn ọ́ ẹlẹ́sàn ọgbẹ̀sán rẹ̀ ń jọ́ gbẹ̀ndà kìyàmù. ọfọ wa ní lábẹ́ pé èèyàn ń túbá ó ṣeéṣe ó jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́n náà ní pé àwọn ìjọsìn eléyìí tó lọ́wọ́ bá ṣe lọ́rùn ẹ̀ lé lórí òun náà ló fi ráàrè bíi as-salam bíi as-siyam gbogbo èyí tó bá mọ̀ pé òun fi ráàrè nínú rẹ̀ falyaf'alhu al-an kọ́ya ṣe ní ìsìn o kọ́ya ṣe ní ìsìn. tó bá jẹ́ pé gbàgbé ni ló bá mú yàn fi ìjọsìn ráre àbọ̀ oorun kò sí tàbí ṣùgbọ́n nígbà tí yẹn bá ti tají àbí tí yẹn bá rántí ọ̀ràn yẹn ni kò ṣe ìjọsìn yẹn ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ wípé èèyàn máa ma fi ìjọsìn lẹ̀ ni kìí ṣe gbàgbé èèyàn máa mà ẹni tó bá máa ma fìjọ́sìn lẹ̀ nígbà tí ó bá túbá àní ní kó ṣe ìjọ́sìn yẹn má torí pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kò lágbára púpọ̀ ìjọ́sìn àkókò rẹ̀ ti lọ àmọ́ àmọ́ ló sì máa mọ̀ torí rẹ̀ ìtara rẹ̀ náà máa yan náfìlà lọ́pọ̀lọpọ̀ sọláàtì tó pa tìyẹn kó máa yan náfìlà lọ́pọ̀lọpọ̀ kó máa tọrọ dáríjì láéláé báyọ̀ lọ́wọ́ forí jìn ọ́. tọ́ ó máa jẹ́ pé zakat ní ọyọ́ yọ̀yọ́ ọ̀sìyàm ní yóò ṣe yóò ṣe nínú pọ́ńtù bánu. وليرغب إلى الله في تقبله kó sì máa ṣe ojú kòkòrò lọ́sọ́dọ̀ ọlọ́run kó gba àwọn àjọsìn náà lọ́wọ́ nítorí pé torí rẹ a máa gbìyànjú ọ̀nà tá a gbà táwọn àjọsìn fi ọba wa. èèyàn sì máa túbá látàrí fífi ráre tó fa àwọn ìjọsìn yẹn ráre wàlíyàlìjà ilọ́láhi fi máa àṣùrà àlẹ́yìí mẹ́ǹkìyà nínáṣẹ́ kéèyàn máa képe ọlọ́run kọ́ máa képe ọlọ́run lórí èyí tí ọba ṣòro fún un. nínú ètò àti darí ẹ̀mí ara rẹ̀ kò fún yàn láti lè darí ẹ̀mí rẹ̀ àfi tọ́lọ́wọ́n bá bá fún yàn lágbára lórí ẹ̀ ẹ̀mí lè yarí mọ́ ọ lọ́wọ́ gbogbo nǹkan tí wọ́n ń pe ẹ̀mí lọ sídìí rẹ̀ ẹ̀mí ò ní dán lóhùn ṣùgbọ́n àmọ́ bẹ́ẹ̀ lọ́n kọ́ fún ọ ní lórí ẹ̀mí rẹ̀ torí ẹ̀ tí wọ́n bá ń bẹ́ẹ̀ pé ملكني نفسي ولا تسلطها علي wọlọ fi ìkápá ẹ̀mí mi sí mi lọ́wọ́ o jẹ́ kí n níkápá lórí ẹ̀mí mi o má jẹ́ kí ẹ̀mí ọ̀ràn rí máa lọ àdúrà tó dáa ni nítorí pé ẹ̀mí rẹ ò lágbára lórí ẹ̀ bá fẹ́ sí dáadáa tẹ́mi ọ̀tẹ̀lẹ́ ńkọ́. tó bá fẹ́ jìnnà sáìdá sẹ́mi ọ̀gbọ́rọ̀ sí ọ lẹ́nu ńkọ́ ọmọ abẹ́ lọ kó fún ọ lágbára lórí ẹ̀mí ẹ̀ pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀daràn ẹ̀mí rí mọ́ ọ wọn à lè kó ẹ̀mí ara wọn jánu mọ́ kọ́lọ́ wọn bọ́ sànù wa. tọrọ lọ́dọ̀ wípé kọ́lọ́wọ́n bá wa kọ́ máa fó mánà níbi àwọn àṣojú níbi àwọn nǹkan tó ṣojú máa tí ò yé èèyàn tó dojú súnyàn kí èèyàn máa tọrọ kó kọ́lọ́wọ́n fi hàn mánà. موقنا أنه المالك لصلاح شأنه èèyàn ní àmàdájú pọ́lọ́wọ́ bá wa òun náà ló ní ìkápá lórí àti tọ́rọ èèyàn sí i. وتوفيقه olólágbára láti fi hàn sí kòǹgẹ́ wọ́tẹ́sídéèdè olólágbára láti mú yàn máa ṣe dọ́gba la yufariqu la yufariqu dhalika ala ma fihi min hasanin aw qabih èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ kúrò nídìí pé ọmọ abẹ́lọ́ọ̀. èèyàn gbọdọ kúrò nídìí pé èèyàn máa ké lọ kọba àjẹ́ pé ẹ̀ ń tẹ̀lé tọ́lọ́ ní abẹ́ǹtakùtì ẹ gbọdọ yẹ nídìí pé ẹ máa pọlọ ẹ má kókí láti máa pọlọ sí ẹ̀yin tẹ́ dọ̀daràn paraku yìí ẹ pé ó lè yí padà sí dáadáa tẹ́yìn náà bá gbé gbèsè àti dáa ẹ sì má pé kí lẹ pọlọ sí bẹ́ẹ̀ èèyàn máa ń mọ̀nà gbà kan kó jẹ́ pé kó tó fa ayé lẹ̀ tó á sí nà èèyàn gbọ́dọ̀ ní gbogbo gbà ẹ gbọ́dọ̀ jẹ́ kí ipò tẹ́ wà bẹ́ẹ̀ ti ṣe bára yín torí tó bá fi lè lọ́ọ́ tàn yẹn jẹ ohun tó máa ń padà gbẹ̀yìn èyí jẹ́ nǹkan tí o wala mùsùlùmí kò gbọ́dọ̀ sọ̀rọ̀ sínú níbi ìkẹ́ ọlọ́run kí ọmọ máa ronú pé ah àwọn míì na mọ̀ kó sálì jẹ́nà kò dájú pé wọ́n jọ kan wà rárá o eléyìí èròkèrò ni tí ò dáa ẹ mẹ́jà sọ̀rọ̀ sínú níbi ìkẹ́ ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ni tí kìí sin lọ́run tí nabi kó tún mọ àwọn òkú ọ̀sà wà nise náà níṣẹ́ àfikọ́ yẹ pé nǹkan sọ pọlọ rẹ̀ ẹni tí ó máa ran kan àlùjáná yóò jẹ́ ẹni tí ń sin lọ yóò jẹ́ ẹni tó dínà sẹ́sẹ̀ ìmọ̀ láì jẹ́ pé mọ́jàmú méjèèjì pé bí ẹni tanra ẹni jẹ ní ọjọ́ torí bó ló ti fẹ́ wà àlùjáná ńgbà tí ìbá ti mùsùlùmí báwo Muhammad kò lálìjáná kan wọ̀ bá wọn. wàlùfíkìrọ̀tò fi amúrìlẹ̀ wọ́n ní ká máa ronú nípa ọ̀rọ̀ ọlọ́run ọba wa ọba tó ga àwọn ẹ̀dá tó dá báwọn ẹ̀dá yìí ti ṣe jẹ́ nǹkan ìyanu ńlá àwọn nǹkan tó jẹ́ àwọn àmì lóríṣiríṣi tí ó mú adọ́lọ́mà bí òru àti ọ̀sán oòrùn àti ìràwọ̀ pẹ̀lú àwọn òṣùpá sánmà àti ilẹ̀ ètò tóbi ètò kéré nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọ̀yẹ̀ ká máa ronú gba gbogbo nǹkan yìí ní gbogbo gbà. mùsùlùmí ọ̀yẹ̀ kọ́ máa ronú nípa àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dá torí pé léyìí ó máa ràn yín lọ́wọ́ láti mú kí má nìyẹn ó pọ̀ sí i ilẹ̀ tá à ń tẹ̀ yí báyìí tí ẹ̀ bá ronú pa bọ́lọ̀ ṣe dá àti bó ti ṣe jẹ́ ẹ̀dá tó yani lẹ́nu ó tó láti mú kí má ní èèyàn lékun sọ́mà tí ń bẹ lókè wá yìí tẹ́ kí gbogbo bá a bá ṣe rìnrìn tó abẹ́ sọ́mà náà láàmà wà ẹ̀dá tó yani lẹ́nu a sì ní rìnrìn rìn káwá pé látijọ́ tọ́lọ́ ti dáa ó gbó ságun abì kan ọfà yà àní rí ṣé tí ì bá wa sọ lọ ó ní gbogbo sẹ́mà ìtìlẹ̀ wà bó ti ṣe wà yí báyìí tí ọ̀hún á ní ní òpó kan tọ́jú pòmúlérò fún tó gbé lọ gbogbo eléyìí báyìí àwọn ìrònú nípa rẹ̀ torí à rí njojúmọ́ ìjọ jọ wá lójú subhanallah ìrònú nípa àwọn ẹ̀dọ́ ọlọ́ntọ́lọ́ ń ìrànlọ́wọ́ kékeré kọ́ ni wọ́n máa ṣe fún yàn láti lálékún ìmánì torí rẹ̀ ìlú ti jẹ́ òfin pé ẹ máa ronú nípa ẹ̀dá ọlọ́run tó lọ ń dá o ẹ máa ronú nípa pàápọ̀ lọ torí tó bá yẹ pé pàápọ̀ ọlọ́run lẹ́ máa ronú pa rẹ̀ ó súnmọ́ kéèyàn pàṣà kéèyàn pàpàṣẹ kẹfẹ́ rí sọ́lọ̀ torí pé wọ́n ó súnmọ́ kọ́ ọmọ fọlọ́ wéèyàn kó sọ pé wọ́n ní ìsìn bàbá rẹ kò sàdédé wà bí ọba jẹ́ kó náà ní bàbá bàbá tó sì bí bàbá rẹ kọ̀dá bí bàbá rẹ pé ìbá ti pọ̀ níyàwó bàbá bàbá rẹ náà kọ̀mọ̀ jábọ́ láti sánmà àwọn náà mà ní bàbá ni bẹ́ẹ̀ lọ́ọ́ mà sí lọ lọ́ọ́ mà sí lọ lọ́ọ́ mà sí lọ. Lo, bàbá gbèrú èrò kúkúrú yìí tó gbé lórí ọlọ́run bó ṣe máa rò náà gòkè kí ó sọ pé òun kọ́kọ́ wà òun náà ẹni tó síwájú síwájú rẹ̀ how comes ẹ pé èèyàn bẹ̀rẹ̀ sí ní ro tí èsì tiẹ̀ ike bóòlù sì wá jẹ́ pé òun náà lọ kọ́kọ́ wà ókè bóò ni àbí òye bóòlù sì wá wà nígbà tí ò sí nǹkan máa bẹ ọmọ wa ro ntọpọlọ ò lè gbé èèyàn wa lè padà parí rẹ̀ sídìí pé káì kọdájú pọlọ yín wà nítorí pé ìwọ máa ro ní lẹ́vù ọmọ èèyàn pé báwa ṣe wà yìí kò sí bẹ́ẹ̀ nìkan ṣe lè wà láyé tí ọ̀jẹ̀ pẹ́ nìkan náà ló bì láwọn èèyàn ṣé èèyàn wà lọ́lọ́ ni. ọlọ́run bẹ ṣe èèyàn ẹlẹ́dàá àwọn èèyàn ni ẹlẹ́dàá ẹranko ni ẹlẹ́dàá gbogbo nǹkan bọ́rọ́ gidi ni ẹlẹ́dàá gbogbo nǹkan pátá ni. tọ ìwọ wa bẹ̀rẹ̀ sí ní rò pé ó ká lè máa dé déètì kiri pé déètì tọ́lọ̀ kọ́kọ́ wà. tó dọ́tọ̀ bá tún á bá wàhálà bẹ̀rẹ̀ nù èèyàn fi wá di pé ń ṣe yàtọ̀ sí tá a bá ronú pa àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀tọ́lọ́ọ̀dá ìwọ wo odò nísìn akérèmọ́bù odò tí ń fi gbogbo ògbà sàn máa tọ́ odò yìí láti fi tó dé lọ́dọ̀ tiẹ̀ tó wà yìí máa wá tọ́ lọ sí ibi tó orísun rẹ̀ bí kéèyàn tọ́ river nile kéèyàn tọ́ láti Mediterranean Sea ní Misra Alexandria kọtọ kọmọ ababọ kọmọ ababọ kọmọ ababọ títí tó fi rin Misra já o ti bẹ́ẹ̀ bọ́ sí Sudan alagbalugbo omi náà lọ́ọ́ máa rí fa odò ni o akérèmọ́bù odò lélẹ́yìn o ẹ̀hẹ́n tó bá dé ibòmíì nínú ibi tí river nile wà kọ́dọ̀ ò ní bìlíìfù pókùn kọ lórí kọ́mọtọ́ kọ́mọtọ́ ó tún kọjá Sudan ó rí kékeré kò sórísun rẹ̀ ní Misra kò sórísun rẹ̀ Sudan ọmọ àtọ títí títí títí títí tí tó fi dé Ethiopia kọ́ ọ lọ wo orí òkè tọ́lọ̀ ń ṣe lórísun river nile pé allahu akbar ṣé láti bí àpáta yìí la dúró omi tí mò ń ti ń tọ̀bọ̀ láti misra ti wá ta lẹni tó lè ṣe léyìn tí ìbá ṣe allah tí ò yẹ ká pé ilẹ̀ ibi tó gbà kọjá ó tiẹ̀ mú gbẹ àsómi ò tó nǹkan nílẹ̀ mú ó wá jẹ́ kí láti náà àpáta la dúró omi yìí ti yá wa a tún tọ̀ láti Sudan yìí náà ẹ̀ríkẹ́ river nile pín sí méjì ọ̀kan lọ tọ̀ títí títí títí ọba dé Ethiopia abala kejì òun lọ sí Uganda ni Uganda ló ń wá torí ẹ̀ ni wọ́n sọ pé Blue Nile àti White Nile ọ̀kan ń wá láti Ethiopia ọ̀kan sì wá láti Uganda méjèèjì pàdé ní Khartoum ìdí nínú tí wọ́n fi pè é ní Khartoum nítorí pé ọ̀dà gẹ́gẹ́ bí mú erin ni torí kódò ìsàn omi kan ń bọ̀ báyìí ìsàn omi kan náà ń bọ̀ báyìí ibi tí wọ́n ti wá pàdé wọn á di sàn náà dédé ibi tí wọ́n ti pàdé wọn á ní Khartoum wa tó kápítà Sudan ìdí nínú tí fi pè é ní al tó. So, àwọn àtúntò eléyìí títí títí ó fi dé Uganda Allahu akbar so gbogbo eléyìí ó jẹ kí imáni rẹ kó lékún gan ok tí o bá sí omi yìí tọ́lọ̀ ní kọ́ máa sàn gba àwọn ìlú yìí báyìí ẹnìkan ọmọ nílé gbé gbogbo ìlú tá a dákọ̀ yìí especially Sudan àti Misr kò bá ti sí sẹ̀mí kankan bẹ̀ torí pé ìsẹ̀mí wọn pátápátá ó rely lórí omi mu wọ́n dáko wọ́n mú mi wọ́n ṣe kínní gbogbo omi náà ni ókè tọ́lọ̀ wọn bá ṣe bẹ́ẹ̀ kọ́ ọ̀dà ti pé ògbẹ́ni tó bá wọlé yẹn yóò lékún ní imáni bíbá Niger yìí náà àti bí títí ń wá lẹ́bà Senegal lọ káwọ owó káwọ gbogbo olùtọ́gbà títí tó fi wá dé Nàìjíríà ń bì tó ti ń dà tó kù láwọn Delta area yẹn Niger Delta area sẹ́kẹ̀ ibẹ̀ náà ní ti ń parí sínú Atlantic Ocean sẹ́sẹ́ gbogbo eléyìí kò tó yàn láti lékún ní imáni òjò tó sú tọrọ rọrọrọrọrọ sẹ́yìn lẹ kó mi sókè ni èkúkú sẹ́yìn lẹ kó mi sókè ọlọ́run ọba ni sí ọlọ́run ní gbogbo eléyìí àràtọ̀ sán ṣé ẹ̀yin lẹ fòkúta lòkúta ni inú àwọn àmì téèyàn fi dọ́lọ̀ mọ̀ lélẹ̀ ẹ̀rìn kẹ́ jáde kẹ́ wo tọ́lọ̀ ń dà ẹ wólẹ̀ tó jẹ́ pé ó kún fún ewé lọ ẹ wò bọ́lọ̀ wọn bá ti ṣe fi ewé tó fi dára sílẹ̀ tálẹ̀ ní tó lè ṣe tí ìbá sọ lọ tó bá gòkè lọ òkè tó ga òkè tó ga kó wá wo Greenland kó wò ránṣẹ́ onímọ̀gà tó máa ṣe Allahu Akbar Allahu akbar tó bá pè yàn wọn ni kò to gbogbo eléyìí kó sì da láéláé kò lè ṣe kankan tó gbogbo eléyìí ẹ̀jẹ̀ kò lékún ní al-iman lọ́sibí táwọn àpáta wà lọ́sibí tápáta wà ó sì rí àpáta míì tó ga ipe àpáta yìí gbígbà tán tó òkúta lé òkúta lé òkúta lé òkúta lé òkúta lé òkúta ni ọ̀hún àwọn òkúta ló tó subhanallah torí gbogbo àwọn òkúta wọn ṣe gbé bí wọn ṣe tóbi tó wọn ṣe gbé ṣùgbọ́n láti pèlè àpáta o títí dópin rẹ̀ bí ìgbà tán tòkúta lókúta lókúta lókúta lókúta lókúta lókúta níta lóṣù ó sì rápáta mí ragadi tí ò tiẹ̀ lójú tí ò ní mú. tálẹ̀ ń tọ́ da bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin tó gbogbo eléyìí yóò jẹ́ kéèyàn lékún ní ìmánì o lè rí àpáta gbangba gbangba kó wá rí kan lórí rẹ̀ tí ò tó kó tún wá rí kan lórí rẹ̀ tí ò tó kó tún wá rí kan lórí rẹ̀ tí ò tó kó tún wá rí kan lórí rẹ̀ bí ọmọ ọlọ kó lọ wòran ní jọ́ọ̀sì tá lẹni tó ṣe gbogbo eléyìí allahu rabbul alamin so gbogbo eléyìí yóò jẹ́ kéèyàn lékún ní ìmánì yóò jẹ́ kéèyàn lékún ní ìmánì wa fi anfusikum afala tubsirun ọlọ́run lára yín àwọn àmì náà àpẹẹrẹ pọ̀ lára yín tó lè jẹ́ kẹ́ ẹ dọ́lọ̀ mọ́ àbójú yín fọ́ ọlọ́run tí ìbá kojú yín fọ́ ẹ wo ra yín wo ọ̀rọ̀ tá à ń sọ yìí ń bo la kó pamọ́ sí náà rí bóni kálukú kọ̀rọ̀ pamọ́ sí tọ́ba ti yanu ó sì máa sọ̀rọ̀ ó sì máa sọ̀rọ̀ ó sì máa sọ̀rọ̀ ta ló ṣe léyìn Allahu Rabbul Alamin ẹlòmíì náà máa ń bẹ láàyè tọ́ ẹ pé tọ́ba kàtàrà ahọ́n lọ̀rọ̀ ti ń jáde papọ̀ mẹ́tẹ̀ àtẹnu gbogbo ẹ̀ lọ́lọ́run fún un náà àwọn tó bá yanu ẹ̀ nígbọ̀n kankan tòtá ló ṣe gbogbo eléyìí Allahu Rabbul Alamin ẹ wòye sétí yín tẹ̀ fi ń gbọ́rọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ téèyàn gbá máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ lágbọ̀ ọkàn lè má yé wa àmọ́ ohun yún gbogbo ẹ̀ láàmú gbọ́ tọ́rọ̀ bá ti wá pọ̀ jù sẹ́mọ̀ pé a lè má lè ṣèyàtọ̀ láàrin pé eléyìí sọ báyìí eléyìí sọ báyìí sẹ́gbọ́n pé mi náà sọ̀rọ̀ ni ah etí mélòó mo ní irọ́ ni pé tí ò gbéjì etí gbọ́gba ṣùgbọ́n lè má mọ ìyàtọ̀ láàrin tó ń gbọ́ síra wọn torí tí wọ́n máa ń sọ igba ọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà etí ọ̀gbọ̀ ṣùgbọ́n lè má mọ kí ni pàtó tí wọ́n sọ kí ni wọ́n wí so ṣùgbọ́n gbogbo tí wọ́n bá wí òun ẹni ọ̀gbọ̀ lẹ́ẹ̀kan náà bákan náà ẹ wojú wa jẹ́ náà nígbà tí ọmọ èèyàn ń gbìyànjú láti ṣe tẹlifíṣàn ẹni pé tẹlifíṣàn àkọ́kọ́ tí wọ́n kọ́ rí ṣe òun náà ni tẹlifíṣàn black and white èèyàn ọ̀rẹ́ yìí wọ́n tún ṣèwádìí wọ́n tún ṣèwádìí bóun làwọn ò tiẹ̀ ṣe lè ṣe tẹlifíṣàn tó jẹ́ pé tó bá ya nǹkan tàwòrán tàwòrán rẹ̀ ni ó yà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà wọ́n tún rí yìí náà ṣe ta ló wá gbé ẹyin júṣà wà lágbárí tó ẹ pé ẹyin ju wa ibo ṣe rí rondórondó yìí tí kọlọ bá pé mílíọ̀n téèyàn bá wò gbogbo ẹ lẹ́rìí lọ́sọ̀ọ̀sọ̀ subhanallah ilaahu kìtà ló wá yà wọn fọ́tò níwájú wa ọlọ́run ọba ló fún wa ní táǹtì rí wàláì tó bá jẹ èèyàn ni kò lè rí ṣe kò lè rí ṣe láéláé ẹyin ju yìí náà ni gbogbo bí kọlọ bá ti ṣe lè jẹ láyé yìí wò ó síbi kọlọ̀ ṣe lè wọnú ara wọn tó láyé yìí àyàfi tí yọ̀ọ̀ bá wò gbogbo ẹ̀ lẹ́rìí lẹ́dàámọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ lè má mọ kọ kọlọ̀ mi o àwọn ẹ̀rọ kọ kọlọ̀ yìí yàtọ̀ sílẹ̀ eléyìí yàtọ̀ sílẹ̀ eléyìí yàtọ̀ sílẹ̀ subhanallah ṣé gbogbo eléyìí ò tó wa mọ̀ ike ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀gá ju gbogbo bá ṣe ń lérò lọ ẹ wo ọwọ́ wa ẹ wo ara wa ṣé kí tá a bá kì í bọ́nú omi á sì mọ̀lẹ́ kan náà fomi tutù tàbá kì bọ́nú omi á mọ̀lẹ́ kan náà fomi gbóná tàbá tún kì bọ́nú omi ń dà omi lọ́wọ́rọ́ tàbá tún kì bọ́nú omi gbàgbé àwọn ọjọ́ yọ kí ọwọ́ rẹ bo omi eléyìí ń hó subhanallah ta lẹni tó fi gbogbo nǹkan sí wa lára tá à ń fi dá a mọ allahu rabbul alamin torí di eléyìí ọpọlọ wa ń kọ bàbá bàbá lọpọlọ ó ń bẹ lára wa òun là ń fi dá gbogbo nǹkan mà lèyìn ó fi máa dá kí ló dá kí ni ọ̀dá mà èwo ló wúlò èwo ni ò wúlò mà ọpọlọ tá a ní ìjọ mà ìyẹn ò jẹ́ kí ọlọ máa su ìgbẹ́ lókèlè kọ́ máa jẹ́ ọpọlọ tá a ní ìní ń jẹ́ ká máa su àmàlà lókèlè jẹ́ nítorí pé látàrí ọpọlọ àmọ́ pé léyìí ló wúlò ní jíjẹ eléyìí ńkọ́ kò wúlò ní jíjẹ aburú ni ọpọlọ tọlọ fún wa ọpọlọ nìyẹn fi máa mọ̀ irú ọ̀rọ̀ wo ló yẹ kí n sọ èwo ni ó kí n sọ irú ìwà wo ló yẹ kí n wù èwo ni ó kí n wù wahadaynahu najdayn ọlọ́run ti fi wá mọ̀nà ọ̀nà méjì èyí tó da àti èyí tí ọ̀dà báwo lọ́lọ́run ṣe fi wá mọ̀nà làákà ètò fún kálukú làákà ètò tó wa ẹni tó ń lo làákà ètò ẹ̀ dáadáa làákà yẹn ọlọ́run dá wípé ó máa ń gba ó máa ń gba ìdàgbàsókè ọlọ́run fi lè gba ìdàgbàsókè. lópin ìgbà tó bá ṣe pé ọ̀nà kílà ká ìtì ọ́ dàgbàsókè lọ́ntọ̀ ìdí inú tó fi jẹ́ kí tẹ́ ẹ bá kọ́ mà ẹ mà làákàyè ń dàgbà ni bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ sí ni làákàyè ọ̀ máa dàgbà bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ sí ni làákàyè ọ̀ máa dàgbà bẹ́ẹ̀ bá ṣe ń kà sí ni làákàyè ọ̀ máa fẹ̀ ni làákàyè ọ̀ máa fẹ̀ ló fi jẹ́ kẹ́rin yẹn kan róńdó làákàyè tó wà lórí rẹ̀ ó ti tẹ gbẹ̀rún èèyàn mi lọ nítorí pé bó sì ní làákàyè kálukú sì lára ìpè tí wọ́n ń pè ní làákàyè ṣùgbọ́n làákàyè tẹlómìí fẹ̀ ju tẹgbẹ̀rún èèyàn lọ nítorí òye àti màtọ́ wà ń bẹ̀ nítorí pé òun sapá ọ̀nà tí làákàyè rẹ̀ ó fi fẹ̀ dàgbàsókè tẹ́ ẹ̀ bá ti wá sánà bí làákàyè yóò ṣe fẹ̀ dàgbàsókè yóò wà kékeré lórí yín wọ́n máa á ah! ó sì wá dàgbà báyìí ọ̀dọ́ orí àdàgbà mọ́dàdì nítorí pé ọkàn dàgbà lásán ni làákà ò sí làákà ìwà ṣùgbọ́n ò ṣiṣẹ́ tí làákà yóò fi tí ó fi tí ó fi tóbi wà náà ṣe tó léèyàn sọta lẹni tó da gbogbo eléyìí fún àdàmà Allahu Rabbul Alamin torí ẹ̀ta bá wúra wa o ẹ̀ ká dúpẹ́ fọlọ̀ lórí àwọn ìdẹ̀ra ńláńlá tó ṣe fún wa yìí lánàá lánàá tá a jáde nù yá wa àmọ́ mọ̀ nǹkan kan kò sẹ́ni tí wọ́n fi tọ́ mọ̀ nǹkan kan lẹ́yìn ìgbà tá a délé ayé làwọn náà dá a mọ̀ owó leléyìí pépà leléyìí eléyìí báyìí náà leléyìí ògùn náà ẹ̀yìn ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látàrí pé ọlọ́run fún wa làkà yìí. sábà wo gbogbo eléyìí bó làwọn ní lékún ní ìmánì á lékún ní torí rẹ̀ já mọ̀ àwọn àmì ọmọ ẹ nínú Islam pè wá ká wípé ká rìn ká yé ká fi wo àwọn nǹkan tó lọ ń fi lè bá a fún ní ìmánì èèyàn kan jókòó kojú kan náà kèé jẹ́ kéèyàn ọgbọ́n lọ títí kò sì ní jẹ́ kí ìmánì rẹ̀ gan kó máa pọ̀ ẹ ẹ àwọn nǹkan tó lọ ń dá lórí látàrí eléyìí ò ní ẹni pé àwọn òyìnbó yẹn tó bá lọ kí wọ́n gba islam ni a imani wọn bá lágbára tìrẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá gba islam nínú wọn ìmánì tiẹ̀ ó máa ń lé tiwa mú tún tí ó já wa lẹ̀ àwa tá a ti wà nínú islam tipẹ́ nítorí pé àwọn gbèsè kan àtàwọn ń gbé tí máa ràn yàn lọ kí ìmánì ò lékún táwọn bá gbà sí mi lẹ́nu iṣẹ́ wọn ẹ̀rì pé wọ́n tún kú olù wọn wọ́n lọ lù mí wọ́n lọ wò kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ń pa àlù báyìí báyìí ok màá já tíkẹ́ẹ̀tì bẹ̀ yọ gba visa bẹ̀ ibẹ̀ ni mo fẹ́ lọ lọ́dún yìí. tó báwọn bá lówó bàálù tá a lówó kíní à wọ́n sáré ká lè lówó ọkọ̀ pé mo fẹ́ lọ mọ abákáleke kí ló wà lábákáleke èmi nàìjíríà náà ni ó ní di visa ni kò ní di visa. ok mo fẹ́ lọ sí kàrọ̀kàrọ̀ wọ́n lẹ́yìn àti ń jẹ́ bá ẹ̀rí nǹkan mọ́ nínú nàìjíríà yìí kan náà ní Kaduna state kàrọ̀kàrọ̀ ó kàn tiẹ̀ yà mí lẹ́nu kí ni bẹ́ẹ̀nbẹ́ gan tó fi jẹ́ kàrọ̀kàrọ̀ mo fẹ́ lọ sí rúrùm gbọ́dọ̀ mọ̀ tí ń jẹ́ rúrùm sọba dé kánò kò béèrè rúrùm pé mo fẹ́ lọ wo rúrùm kò wo ntọ́wọ́ àmẹ́ àwọn àlejò ń wá láti ìlú òkèèrè àwọn ń lọ rúrùm tó ráwọn kankan bẹ́ẹ̀nbẹ́ tó sọ yanilẹ́nu.

kéèyàn ọmọ gan sójú kan náà kéèyàn jẹ́ ẹni tí ó rìn síbi ó rìn síbi ó rìn síbi ìyẹn máa gbọ́n gan èyàn ó sì rí àwọn nǹkan tí ó ti jẹ́ kí má ní èyàn tún lékún sí i torí ẹ̀ ká máa ronú nípa àwọn ẹ̀dá ọlọ́run ọba tó ọlọ́run ọba dá yóò máa ṣe sábàbí kékeré kí má ní wa kọ́ máa pọ̀ sí kọ́ lọ́wọ́ bó jẹ́ kí má ní wa máa pọ̀ sí. wọ́n ní ká máa ronú nípa àwọn ẹ̀dọ́ ọlọ́run tó lọ́n dá miftahul ibada òun náà ní kọ́kọ́rọ́ ìjọsìn fọlọ́ nítorí pé ẹni tó bá ń sin lọ́n tó bá ń ronú nípa àwọn ẹ̀dọ́ ọlọ́run tó lọ́n dá lórí ìjọsìn rẹ̀ ó súnmọ́ kí ṣètánì ọmọ rí ládàá rẹ̀ bàjẹ́ àtàtàjọ́ pé owó wọn fún mi wọn fún mi wọn kà pé wọn kà pé pé mo yìí sí iná lẹ́rù títí tẹ̀ fi parí ìbádà ládàá ò lẹ́wàá rẹ̀ tọ́ fasta'in bi dhikril maut máa wá ìrànlọ́wọ́ ọlọ́ lórí ẹ̀mí rẹ pẹ̀lú mímọ arántí ikú o torí pé ẹ̀mí rẹ tó o bá sọ̀rọ̀ alẹ̀ fún jù kò ní jíkọ́ ọmọ arántí ikú o ìgbà má ti sọ̀rọ̀ kú báyìí àìsẹ̀ débí ni ìgbà òwúrọ̀ gan wa kò tí ì jóná tán ká tó pé gbọ́ ọ̀sán lẹ́yìn ọjọ́ alẹ́ la sì dápá lọ gbọ́dọ̀ tí wàá rí gbọ́dọ̀ tí rí lákọọ́lẹ̀ pé bàbá yìí lọ lọ torí ẹ ẹjẹ a máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ ẹni tó bá rántí ikú ọlọ́run ọ̀ràn lọ lórí ẹ̀mí rẹ̀ ó lè máa fẹ̀mí rẹ̀ sílọ̀ ó lè tẹ̀rí ẹ̀mí rẹ̀ bá fún títẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹni tí ó rántí ikú ẹ̀rí garagara wọ́nranwọ́nran ni ó máa ṣe ìṣe pékè ni ọ̀rọ̀ kú òtí ẹ̀ sí lọ́rọ̀ tó ní ok ẹni tó á kú ṣé òun wọ́n ti kọ́ ránṣẹ́ sí pé ọ̀rọ̀ kú ń bẹ lọ́rọ̀ rẹ̀ lọ́la ni sèbásìkò kálukú tó bá tó ń lọ náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká máa rántí kú pàtàkì púpọ̀ ó sì ń bẹnu tí yorùbá kórìíra burúkú wọ́n máa ti sọ̀rọ̀ kú ọ̀rọ̀ kú ọkàn tí wọ́n máa bàjẹ́ àwọn ìfẹ́ kú iná ló fà á ló fi jẹ́ pé kò sí sàárè kankan lẹ̀ yorùbá tó ráwọn èkú abẹ́ẹ̀kọ́ ni irọ́ lásán àwọn ìfẹ́ kú wọn ìfẹ́ kú wọn sọ̀rọ̀ kú lẹ́bàá dámọ̀ràn pé nísìnyí wọ́n yẹ kí mọ́ṣáláṣí wa kó ní kíní pankẹ́rẹ́ gbókù tẹ́pẹ́ àmọ́ fi gbókù tó bá ti kú á fi máa gbé lọ sórí sẹ́ wọ́n náà dákun ẹ wá nǹkan mí dámọ̀ràn ṣé àmọ́ á gbókù lọ́rọ̀ tí wá wá kàn àá ah, ah. tá a ti ṣe tán kú ni ok ìpalẹ̀mọ́ kan wà tó yẹ pé yóò ti débi kan kó tó di pé kú bá torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ò ní fẹ́ gbogbo orú màrún níjọ́ tí wọ́n bá ka aya alukur'an débi pé ẹ kú o gbogbo yín ó kú o ẹni tí ń bọ̀ amọ́tòlásí lè ó lè má wà pé ní tí mò ń gbọ́ yìí wọ́n lágbára o ikú ni bàbá yìí mẹ́nu bàbí eré yìí torí pé àwọn ọ̀fẹ́ kú bí o bá ṣe rí mi torí ẹ ó kú náà ni kò sí irọ́ lásán nígbà tó pé àwọn bàbá ńlá ti àwọn òkú ó yẹ kó o fi jọ wọn àbí ẹ̀kọ́ ni pé àwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá tiwa wá wò wọn wọn bẹ láyé ó yẹ kó o fi jọ wọn wípé ilé wọn èkú o ò kọ́ lè nù. sọ́wà kò sí oníkálukú ló kù ẹni tí wọn bá bẹ́ lórí ó lè gbọ̀nà mí kù kálukú náà ni ó torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ká máa rántí kú yẹn pàtàkì ẹni tí rántí kú oníjàmbá oníjàmbá ẹnikẹ́ni torí pé ọmọ kó òun sẹ́rù rẹ̀ tún sẹ́kù láyé tí wọ́n pọ̀ kí lọ́wọ́ lè farú eléyìí ìrántí kú ni paaku so ẹ̀rì kejì àǹbọ̀ dín kù láyé ìrántí kú ó jẹ́ kí mọ́ṣáláṣí wọn máa kún àti àrántí kú ni èjì kún ó sin lọ́hùn láwùjọ tí ò báyìí ẹ̀ èèyàn mélòó ló ń lọ mọ́ṣáláṣí torí wọn ọ̀rántí kú ni wọn ò mọ̀ yín pé tí ó wúlò fáwọn lẹ́yìn ikú oníkàwọn ò sí lọ́hùn inú wọn ṣe pátì torí páwọn òrò páwọn ò kù ìdí nu ló fi jẹ́ pé ẹni tọ́lọ̀ ń bá ṣàánú rẹ̀ tẹ́mi rẹ̀ bá gùn gùn gùn gùn níwọ̀nba irú wọn irú wọn lẹ́kàn rí bí ẹnu tiwọn náà ti wá mọ́ṣáláṣí torí àwọn ń wò pé tọ́ ibi tá a lọ ayédè yìí kò sí ní tàǹtó ń retí ikú lè dé at any time irú wọn lẹ́ẹ̀mọ́ rí mọ́ṣáláṣí àmọ́ àwọn ọ̀dọ́ àwọn akéwì ìdí àyànlè à ń mọ gógóró à ń mu sẹ́pẹ̀ à ń gun mẹ́ṣíìnì adawọ́ méjèèjì lẹ̀ ìgbà yẹn máa wo òun orí ti dọ́ta o kọ́dà bí mẹ́ṣíìnì ó ti lọ́nu láti high school títí tí èdè tí èdè lautech so àwọn òrò fáwọn òkú rárára ìdínú ló fi jẹ́ pé àwọn ọ̀wà burúkú pọ̀ láwùjọ torí pé àwọn èèyàn ronú kú ìwọ tó ń lérí tó ń léka tó ń bá yẹn jà tó ń lọ lọ lọ títí tó gbọ́ tó gbà ọmọ pé ó ṣeé ṣe kọjá pé ilẹ̀ ọlọ́ọ̀ ní mọ́bọ̀ láyé nínú àkọọ́lẹ̀ ọlọ́ọ̀ kọjọ́ kú rẹ̀ ti pé ìgbà tí yóò bọ́ ọ̀mọ̀ pé yẹn ó kù tí wọ́n sì palẹ̀ máa de kú làwọn ó sì sọ pé ẹni tí wọ́n jọ jà lánàá lọ́pàá. Ah ah náà ló ṣerú eléyìí kí irú ọmọdé kékeré yìí ó kó torí pé àwọn ọ̀gbà fáwọn fèdínú tòbí jẹ́kí táwọn èèyàn bá ti máa rántí páwọn òkú ẹ̀ ní rí wọn dì lọ látàrí ipá àrántí ipá èèyàn mélòó ló wá ń lọ nítorí kíkálukú mọ sọ ní yóò rí wá ẹ bá wọn alẹ́ fújì ni o alẹ́ fújì yọ bẹ̀rẹ̀ láti aago méje yóò sì parí laago méje àárọ̀ la hawla wala quwwata illa billah a àwọn yorùbá tìkẹ́tìkẹ́ ni wọ́n mọ ọ̀rọ̀ ń bẹ̀ ọ́n ikú gbogbo ẹni tó bá sì mú obìnrin lọ́wọ́ àwọn obìnrin ọ̀ wọlé free of charge ọkùnrin ló máa san one thousand tiẹ̀ ibẹ̀ lẹ́rìí tí wọ́n ń rọ́ lọ so irú ìtàn yorùbá kà fún àwọn ọgbà páwọn òkú rárá rárá rárá tọ́ba kan ṣẹlẹ̀ ni wọ́n sọ àgbà kámú náà ni kò sí ní tá lè ṣe so ó túmọ̀ sí pé àìrántí ikú ó bí káwọn èèyàn mọ̀mọ́ gbọ́rọ̀ ọlọ́run láwùjọ yorùbá ikú tẹ́ ẹ sì rí yẹn tọ́ba dé kò sádọ́gbọ́n sí ikú máa pọmọ tí ó fi bàbá lẹ̀ ikú máa pọmọ tí ó fi ìyá lẹ̀ kọ́dà wọn máa ń pa ọmọ ọmọ ọmọ tí bàbá bàbá bàbá ó sì wà láyé torí pé tí ọjọ́ kálukú bá ti pé ń lọ náà nìyẹn sọ àgbọ̀dọ̀ máa rántí kú ìdínú tànàbí Muhammad sallallahu alayhi wa sallam tó fi pàkíyèsí wa pé la tansaw dhikra hadimil ladhat al-mawt àbí akthiru min dhikri hadimil ẹ má gbàgbé àti máa rántí olùwọ́ adùn ìyẹn ikú ẹ máa ṣèrántí olùwò adùn lọ́pọ̀lọpọ̀ ìyẹn ikú ìdí nu tó tún fi sọ fún wa pé kuntu nahaytukum an ziyaratil qubur ala fazuruha fa innaha tudhakkirukumul akhirah èmi ni mo ti kọ̀ fún yín rí láti máa bẹ àwọn oríṣẹ́ wò níbẹ̀rẹ̀ nu anábìlẹ̀ gbọ́dọ̀ dóríṣẹ́ gbọ́dọ̀ bẹ̀ wò àmọ́ nìsín ẹ máa bẹ̀ wò torí pé bíbẹ orí tẹ́wò yọ́ọ́ máa rẹ́yìn náà létí ikú yọ́ọ́ máa rẹ́yìn létí gbéǹde pé nǹkan kì í níbẹ̀rẹ̀ kọ́ máa lò kù ní ìsà àti níbẹ̀rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kó pin wọ́n kò sí tàbí ṣùgbọ́n èèyàn ó kù jọ kàn náà tí èèyàn bá wá rántí kú ìwọ̀nba ló máa ṣe fanfa pẹ̀lú àwọn èèyàn tí wọ́n lọ́ lọ́ lọ́ tó lò ní gbà tó ń bá máa rántí kú ò ní fẹ́ kí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kọ́ wà lọ́wọ́ rẹ dilẹ̀ sú láì jẹ́ pọ̀ dá padà èyí tó o bá sì ní rí dá padà ọkọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ ayé mahama ó lè tójú oorun dójú ikú kó o lè bá a dá ẹ̀tọ́ padà fún ẹlẹ́tọ̀ọ́ tó gbogbo eléyìí èèyàn mójútó torí pé èèyàn rántí ikú èèyàn sì ní máa rántí ikú kọ́ mọ̀ fẹ́ni wa rọ̀fù torí pé ẹni tí máa ti máa sọ̀rọ̀ àwọn èèyàn láì dáa tí máa sọ̀sọ́kúsọ tí máa wéwèé kówèé kọ̀ọ̀rán ti kú ni torí tí kú bá dé gbogbo ètò ìsìn yọ̀ọ́ dàbà mà ní. kò ní í ṣe padà wá pé mo túbà ẹ yáfe mi ó ti parí nù torí ẹ̀rí rántí kú ó dára púpọ̀ láti tún ọ̀rọ̀ èèyàn sí. àìrántí rẹ̀ à ó lè bà tèèyàn jẹ́ ní gbogbo ọ̀nà téèyàn ò lérò. ẹni tí òòrùn ti kú ẹ̀rí kó rí ìranù orí ìrégbè ní kú ká àwọn ọmọ ẹni tí ti kú ti sọ́ra ti sọ́ra ni ọmọ torí pé yọ ọmọ pé èyí tí mò ń ṣe lọ́wọ́ ikú lè dé a sì ti mà pé gbogbo òsè wa òun náà làṣekágbá ìwọ ni wọ́n wá ṣe tó fi kágbá láyé ọjà èèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí ara ká ma sì rántí kú pàtàkì púpọ̀ ká má jẹ́ kí gígùn tẹ́mi wá ń gùn kọ́tàn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ torí pẹ́mi gùn ní oṣù rà àwọn kan wá wà tó yẹ pé tí wọ́n gùn ní wọ́n sì nítorí pé ẹ̀mí rẹ̀ tó gùn yun wọ́n wò pé à ń bẹ̀rẹ̀ ni ipò tí kò ní wá báyìí yóò máa ṣèṣe ọlọ́run yóò máa ṣèṣe pọ̀ gan-an ló ń dá gbogbo èèyàn títí tí kò fi wá mú sọ eléyìí ìgbà tó lọ ń dẹ̀yàn ni torí kó lè bá a ṣe kò ń gẹ́ yà kọ́ lọ́wọ́ sànú àwa torí ẹ̀ ká má gbàgbé epo o ká sì máa ronú tí ì máa bẹ̀rẹ̀ dẹ̀ o nípa ntí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ntí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ kìí ṣe pé tá a bá ti kú gbogbo ọ̀rọ̀ tán torí tó wá pé tá a bá ti kú gbogbo ẹ parí ikú ọ̀bá jẹ́ níta wà náà ntí mú kíkú ọ̀dẹ́rù bàyàn jù gan ni pé kí lá bá pàdé kí lá bá pàdé torí kí lá ṣe gan kí lá ṣe tó wú wa lórí táwọn òkú àlọ́ bá pàdé àwọn kó wọ́n sọ̀yàn sínú ilẹ̀ yìí báyìí nísìnyí àwọn olólùfẹ́ rẹ̀ ni ó tún máa dà pé bọ́ ọba yẹn lẹ́rù wàláhì kò sí bàtà kò sí kan kò sásọ kò sí kan wọn kàn wí aṣọ ọmọ ọlá ni wọn sì dà pẹ̀bù ọ kò sì sẹ́nìkan tí ó jókòó tí ọ pé tọ̀ ẹ̀yin ẹ máa lọ ìmọ̀ bá nájú lónìí bó bá ti lọ́la kẹlòmí náà tún wá ká máa pààrọ̀ rẹ̀ síra wa bẹ́ẹ̀ pé bàtà ni nájú òun ti lọ tiẹ̀ nù subhanallah bákan náà ìbéèrè màláìka sáà yege sáà ní yege bá a bá yege dáadáa láéláé ti jíjọ́ gbẹ̀ndàlùkìyàmà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá fìdí rẹ́mi aburú títí dijọ́ gbẹ̀ndà alkiyama ìjọ gbẹ̀ndà alkiyama gangan fúnra ara rẹ̀ wàhálà ńlá tó gbogbo eléyìí báyàn lẹ́rù kódà tíyàn bá ní àròjinlẹ̀ dáadáa èèyàn fẹ́ pé kí ló dé tí bàbá òun bí òun gan èèyàn fẹ́ pé kí ló dé tí bàbá òun bí òun sẹ́ máa ń ronú nípa tí ń bẹ lẹ́yìn ikú nítorí pé èèyàn ọmọ bó ló ń lọ èèyàn ọmọ bó lọ̀rọ̀ òun ti já sí ìsèkítà bá ti kú aparẹ́ nù lọ́dọ̀ àwọn kò fà ẹni ròrí irú eléyẹn wà pé táwọn bá ti kú ọ̀tá nù torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ti ń jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn láyé ń bì ilé ìgbádùn tiwọn ni wọ́n gbà bọ́ba di lọ́la al-qiyam àwọn mùsùlùmí kò sí bó ṣe lè dá fún ọ tó kò sí bó ṣe lè rí náà tó kò sí bó ṣe lè rí ṣe tó ẹ̀wọ̀n lọ́wọ́ àmì ọmọ sí àlùjánnà lè wọ̀ wá. tọ́ kéèyàn sì má gbàgbé o kéèyàn ọmọ rántí ìdẹ̀rọ̀ ọlọ́run tó ṣe fún yàn nítorí pé tá à ń bá rántí tó lọ ṣe fún wa ahọ́n wa gbogbo ògbà yọ lẹ̀ sí dídúpẹ́ fọlọ̀ alihamudulilayi ọlọ́run ṣe tó pọ̀ fún wa àpèjúwe rẹ̀ láti rí lára wa lóríṣiríṣi lọ́lọ́kan kan. ọlọ́run ò pé kí ọ̀rọ̀ rẹ̀ ó máa tàsé kó o máa sọ̀rọ̀ kọ́lé pọ́tọ̀ ni tó ń ro ọ̀tọ̀ ni ti ń jáde lẹ́nu rẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn míì fa àdáhùn ńlá ni ọlọ́run ọba òní kọ́ pọ́lọ́ rẹ̀ kọ́ tàsé ọlọ́run ọba dọ̀ọ́dá tó bá wo àwọn ẹni tí àdánwò orú eléyẹn ń bẹ pẹ̀lú ọmọ kọ́ lọ́n fún ẹ gbogbo eléyìí lọ́lọ́run ṣe fún ẹ ọ̀ adúpẹ́ fọlọ́ just because gbogbo òròrí àwọn èèyàn ti wọn ìdí owó lórí wà ní. àwọn èèyàn rò yí pé oore wà lára nǹkan púpọ̀ tọ́lọ̀ ń ṣèṣe fáwọn torí nígbà tá a bá ti wò yí pé kò lára nǹkan mi kò sí tá a lè dúpẹ́ náà nígbà tá a bá ti lówó torí ẹ ló ṣe kà á lójú rẹ̀ ìsọ̀rètínù. nítorí pé tí wọn ò pé ńgbà tó wọn ti lówó ẹ ọba mú hmm, àmọ́ wọ́n ti sọ pé ràn mẹ́tẹ̀ẹ́ tó sì kẹ́ẹ̀bí <laughs> yóò bá lẹ̀bù pé tí bàbá bàbá ńlá ọba lówó tí ọmọ tó ń bí ọba lówó ọmọ ọmọ olówó náà ni torí ràn mẹ́tọ̀ ọgbọ́dọ̀ tó sì irọ́ lásán ó ríran mẹ́wàá tí gbogbo wọn tó sì ràn mẹ́wàá ló dín dín tí gbogbo wọn tó sì. àmọ́ ìdẹ̀ra tí wọ́n ń pè ń dẹ̀ra jàmá kì í sowó nítorí pé àwọn èèyàn lówó wọn ò rí dùnú láyé wa tá a wà yín náà ni ìdínú tó fi yẹ ká rìn ká rìn kẹ wo ti ń ṣẹlẹ̀ láyé àwọn èèyàn lówó wọn lówó táwọn gan ò mọ iye tó jẹ́ àmọ́ wọn ò rí dùnú tọ̀ ló ṣe jẹ́ pé kì í ṣe ká lówó ká lówó ká lówó lásán kì í ṣe pé wọn ò bímọ ni wọn fi rí dùnú fa. wọ́n lówó wọ́n tún bímọ àmọ́ wọn ò rí dùnú àdánwò ńlá ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ rí i pé nínú ìgbésí ayé tiwa lónìí gbogbo bá ń ṣe ń jí tá à ń sùn ìṣe là ń jí là ń sùn lórí pé owó yìí náà ni owó yìí náà ni ẹlòmíín bẹ lẹ́nu iṣẹ́ látàárọ̀ kò tí kò ń bẹ dì sí kí ló dé yọ̀ọ̀dà àròwò àwọn òkùnkùn lówó àwọn náà kúkú lówó ok tẹ bá lówó sáà máa jẹ owó gan ló ń jẹ ni àbówò wọn á máa ní nítorí nǹkan mi àtòrí nǹkan mi wọn ṣe máa lówó torí kìí ṣe pé nítorí kọ́ba àjówó toró wò èso ń jẹ ẹ wá rí ìdí bí ó ṣe dáa náà láwà ìdí bí ó ṣe dáa náà láwà làwa máa kú sí àìsí nídìí bá ti sin lọ́hún táyọ̀ fi tòrò tọ́rùn òfin ní bàjẹ́ fún wa. ẹni tí ò ṣe t'ọlọrun láwùjọ yorùbá ah, ètò ọrọ̀ ajé yìí náà ni ọrọ̀ ajé yìí náà ni ajé tí wọ́n sìn yìí náà ni. ẹni tí ń bẹ ní orí ìrìn àjò lóru yìí nìsín ètò ọrọ̀ ajé yìí náà ni òòṣà wọn náà ni. tó bá tún dé àjọ ọ̀tà àjọ ó gbé àwọn tí yorùbá ń bá kánú bí ẹ̀bọ bí ẹ̀bọ. lórí owó owó owó owó owó owó yìí náà ni ah, tó bá tó bá ṣe dààmú fowó lábàtì ẹ̀fì dákan nínú ọgọ́rùn-ún dààmú wa là ń fi ń dààmú fẹ́ sìn àwùjọ Yorùbá tún dáa púpọ̀ nípa ẹ̀sìn ìdènà tó fi jẹ́ pé bí ó ṣe dáa bí ó ṣe dáa bá ṣe rówó bá ṣe rówó là ń bá ka bàbá ti bẹ́ẹ̀ ta látàárọ̀ ìyá náà bẹ́ẹ̀ ta látàṣùbà àwọn ọmọ náà kọ́ wọ́n ti fi gbá àwọn náà lórí tẹ́ bá délé kọ̀tẹ́nì kankan lé kí là wá ká bí o ṣe dáa náà ni àwọn lásìkò fún àtìsí lọ rárárárá torí ẹ ọba ni lọ́kàn jẹjẹ mà ọba ni lọ́kàn jẹjẹ mà ẹjẹ lọ sí fún ọ pọ̀ gan-an káàsì máa dúpẹ́ fọlọ́ lórí àwọn ìdẹ̀ra yìí ẹ má máa wọ ẹni tó dùn lọ nípa ọ̀rọ̀ ilé ayé àwọn tí ò tó yín ni kẹ́ torí ńgbà tí èèyàn bá ti ń wo ẹni tó ju yàn lọ èèyàn kì í ríran rí tiẹ̀ tọ́lọ̀ ń ṣe fún tẹ́ ẹ máa ń wo ẹni tí ò yín ẹ máa dúpẹ́ fọlọ́ ah ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o lórí àwọn ẹ̀dẹ̀rán ńláńlá tó ṣe fún mi yìí o ibi tá a ti máa wọ àwọn tó ju wa lọ ó nìdí kásẹ̀sì á máa wọ ẹni tó ju wa lọ tí ń ṣẹ̀sìn ju wa lọ káwa náà ò lè bá a máa lé lárí pé pẹ̀lú ògbó ọlọ́run á rí pàwọn náà bọ̀ ni àwọn náà rí pàwọn sin lọ́n bó ń sin sin lọ́n àmọ́ nípa nǹkan lé ayé yìí ẹni tí ò tó wa ní ká mọ̀ o tí ẹ bá wọ bàtà wa mọ́ṣáláṣí tí àwọn abọ́ bàtà síbi tí gbogbo èèyàn ń bọ́ bàtà sí tí ọjọ́ pínpà tó jáde ńlé kó tó dé mọ́ṣáláṣí ẹ̀mẹ́wàá ní yọ́ bàtà rẹ̀ ó الحمد لله على أن رزقني هذين هذين النعلين yóò mọ dúpẹ́ fọlọ́ lórí rírọ̀ tọrọ mi lọ́rọ̀ pẹ̀lú bàtà yìí dípò mẹ́sì parí sọ́lá kó bàtà rẹ̀ kọ́ máa wò bòmí ń wá wo gbogbo bàtà yòókù <laughs> bàtà lèmi kó wáyé <laughs> àbíjá láwọ ọ̀tá subhanallah kódà yóò fẹ́ pàṣẹ sí gbẹgbẹ́ ẹsẹ̀ nírìn lọ́lé ó tún ṣera rẹ̀ nítorí pé tẹlomiì ti ń wo kò ní jọ́ mọ̀ pé dẹ̀ra kan lọ́lọ́run ṣe fún un náà kó fi lè ń ṣàpèjúwe kó fi mọ aago náà aago tiẹ̀ tó fi sọ́ọ́tọ̀ ń yẹ̀wò lẹ́nu afọ aago mélòó ló lù bàbá tó sì wo tẹlomiì tó tajú kan tó tó fún ojú rẹ̀ kó kó ń jánu tó rí aago ẹlòmíì wàlẹ́ ọ̀fẹ́ bọ́ tiẹ̀ lẹ̀ ẹni tó bá fẹ́ kó mu agolo lásán torí ẹ kéèyàn jẹ́ ẹni tó ṣe é pé tiẹ̀ kójú kùn lójú níta ń pè láyọ̀ ọkàn nu kó o jẹ́ kọ́kàn rẹ̀ ó yó pẹ̀lú ìwọ̀nba tí wọ́n ní mọ wo tẹlómìn pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run ọba ó sì orí ọ̀tún orí ọ̀tún orí ọ̀tún fún wọn náà torí kò sí ní tá a nínú nǹkan ilé ayé yìí tí ò sẹ́ni tó ní jù wá lọ kò sí nǹkan náà tó bá yẹ kẹ́ni tó ju ọlọ́lọ́mọ ò tó dúpẹ́ ò ní dúpẹ́ láéláé torí ẹ̀ ká máa rántí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba tó lọ́run ọba ṣe fún wa o wa imhalihi lak kó sì tún máa dúpẹ́ fọlọ́run lórí lílọ́lá tí ó ń lọ́ọ́lá tí ò tí ì pa ọ́ kẹ́ ẹ tún máa dúpẹ́ fọlọ́run lórí eléyìí pé tọ́ níṣẹ́ lọ́lọ́run lọ́ wa lára tí ò ti pa wá látàná bóyá jẹ́ ronúpìwàdà lónìí bóyá tún lè ṣàlékún dáadáa sí lónìí bóyá lè jìnnà sáwọn àìdá lónìí bẹ́ẹ̀ ló yẹ ká máa ro bá àti ṣe tí ìkù ètè kíkà máa ro pé ah, gbónúgbó èkúléwé mi ọ́ dàgbà sẹ́ irọ́ lásán ìwọ gẹ́gẹ́ bíi gbónúgbó ìtọ́ yẹ kẹ́ máa rò tẹ́sí máa dúpẹ́ fọlọ́ ni pé ọlọ́run tún lọ́ mi lára dò ní kí n lè ronú ni kí n lè túbá lórí àwọn ẹ̀ṣẹ̀ mi ni ń fẹ́ mi fún rire ni kò fẹ́ mi fún kí n wọ náà ni ìwọ náà wàá pọ̀ dáadáa ọ wàá pọ̀ ní jíjí náà táì dáa eléyìí ní túmọ̀ sí pò ń dúpẹ́ fọlọ́n pọ́lọ́n bò tí ì ṣe kínni kò tí ì pa ọ́ ẹ̀yin ọmọ pé ọlọ́mọ ti kánjú pa wá mọ́tì kánjú pa wá ok mọ́tì kánjú pa wá kí wọ́n lè ṣe nígbà tí ò tí ì pa yín ìrọ́ kí ni dáadáa tẹ̀ sí tẹ̀bí di ìbàjẹ́ yìí náà lẹ́wà so ó súnmọ́ kọjá pọ́lọ́ wọn bá ń dẹ́yìn tẹ́ẹ̀fì parí rẹ̀ sórí ìranù tẹ́ẹ̀fì sì ìyà jẹ so a máa sọ pé wọ́n lọ gbogbo ìgbà tá a máa ń bẹ láyé tí a máa bẹ lórí Islam gbogbo ìgbà tó bá wa pa wá pa wá lórí imani so eléyìí làwọn máa ṣe ládùá wọ́n lọ́ọ̀ gbogbo ìgbà tá a máa ń bẹ láyé jẹ́ a máa bẹ lórí islam gbogbo ìgbà tó bá wa gbẹ̀mí wa gbẹ̀mí wa lórí kíni al-iman tọ́ wa akhdihi li ghayrika bi dhanbi máa dúpẹ́ fún lórí lílọ́tọ́ lọ́wọ́ lára ó tún fi ọ́lẹ̀ kò fìyà jọ nígbà tó ṣe pẹ́lú míì bó ti ṣe sẹ̀nìyá dé bó ti ń sẹ̀ nìyà ń sọ̀kalẹ̀ ẹlòmíì látàrí ẹsẹ̀ ọlọ́run kakó lẹ̀lẹ̀ kan náà ó kú tó ọlọ́run sì lọ́wọ́ lára yíwà padà wọ́n fi sáálí fi dẹ́nbẹ́ máa rántí àwọn ẹsẹ̀ tó ti ṣẹ̀ síwájú o kọ́ ọ máa túbà o sẹ́ni tó gbé fáìlì rẹ̀ ò tí ò ní rí pókún fẹsẹ̀ o ká máa túbà ká máa túbà gbogbo gbà wa aqibati amrik máa ronú bó la túnbọ̀ tán ọ̀rọ̀ rẹ ọjà sí sálìjánà ni àbíná tó bá já àlìjánà bó nínú rẹ ó ṣe dùn tó tó bá lọ já síná á bó ní ìbànújẹ́ ńlá òsì tó kọlọ̀ mọ́ sí wa lọ́ máa ná. ومبادرة ما عسى أن يكون قد اقترب من أجلك. bákan náà kọ́ ọ máa gbìyànjú láti ṣe àwọn ṣe dáadáa dáadáa lẹ̀ ní ìpalẹ̀mọ́de àti pàdé ọjọ́ ọkú rẹ tó súnmọ́ kọjá kó ti súnmọ́ kéèyàn máa ṣe iṣẹ́ tó jẹ́ pé yóò fi pàdé ikú ó súnmọ́ kọjá pé ọjọ́ ọkú rẹ ti súnmọ́ tó ọmọ gbogbo apáta ó súnmọ́ kọjá pé ọjọ́ ọkú wa ti súnmọ́ táwọn ọmọ tó ká máa ṣe dáadáa lẹ̀ ká máa ṣe dáadáa lẹ̀ ká máa ṣe dáadáa lẹ̀ torí gbà tí ọba dé ọlọ́run nìkan lọ́mọ àìmọye èèyàn ìní kọ́ ò ṣe tó sì kù àìmọye èèyàn láàárẹ̀ ń ṣe lóríṣiríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan wọ́n ná gbogbo owó tí wọ́n lé lórí ibi yóò bá kú òkú kò tún kú ó tún sọ ọdún rẹpẹtẹ sí i torí ẹ̀ kí kálukọ́ máa palẹ̀ máa lẹ̀ de ọjọ́ ku rẹ̀ tẹ́lẹ̀ jẹun àwọn ọ̀rọ̀ olówó iyebíye tí ibn abi zayd al-qayrawani rahimahullah tí wọ́n bá wa sọ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó wà ní ìgbẹ̀yìn tírà wọn lẹ́yìn eléyìí ní ìdánilẹ́kọ̀ọ́ wa ti ń bọ̀ á bẹ̀rẹ̀ láti babun fil sutrati wal khitan. ọ̀rọ̀ nípa nítorí jẹ́ ìlànà àwọn ànábì ọlọ́run tó ti síwájú tó sì jẹ́ ńtọ́dọ́gba pẹ̀lú ńtọ́lọ̀ ń tó sì tún jẹ́ ìlànà ànábì Muhammad sallallahu alaihi wa sallam àtọ̀rọ̀ nípa dídábẹ́ abẹ́lẹ́wọ̀n bá wa wa kó forí wá ká tó kú wa kẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليك السلام تباكو نعم ǹjẹ́ ni tó bá kú sórí ní ẹbọ kékeré ó lè padà wà àlùjánnà lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a àwọn sọ pé ẹbọ tó kéré kèé yáyàn ní kèfèrí ẹbọ tó kéré kò pé ká má padà wà àlùjánnà torí sẹ́ni tó ṣẹbọ kékeré bá kú lórí rẹ̀ láì túbá ọlọ́run ní foríjìn o ṣùgbọ́n yóò jẹ ìyà ẹbọ kékeré tó ṣe dìgbà tọ́lọ́run bá bá yí pé ìyà yìí tán so àárín kan kó padà wà lìjánà ìyẹn ni tó ṣe ẹbọ tó kéré ẹbọ tó kéré gẹ́gẹ́ bíi kárìmù ó burú púpọ̀ kéèyàn ṣọ́ra fún àṣehàn àsọgbọ́ni sí àárínmi nínú ẹbọ kékeré lọ́wọ́ bákan náà tọ́lọ́run àti wọ́n bá fẹ́ yóò ṣeé ṣe bó wá léèyàn ṣe jẹ́ à ń fi ń ṣe déédéé pẹ̀lú ọlọ́run pé tọ́lọ́run àti wọ́ tí ìwọ àtọ́lọ́run bá fẹ́ tálẹ́ni náà gánà rí tó wá kàràbàtà títí tó fi wá jẹ́ ẹgbẹ́ ọlọ́run so eléyìí ń bẹnu ẹbọ kékeré tí o bá sí ìtajà tí ń bẹ ládùúgbò yìí ń hmm, táwọn wí kọ́ làwọn ọba máa wí. òkè ajá yìí ó tó dáàbò bò yín láì jẹ pọ́lọ̀ lọ dáàbò bò inú ẹ̀bọ kékeré nù. tọ bákan náà ẹ̀yin là ń wojú ẹ̀yin là ń wojú tá a lẹ̀ ń tá a lẹ̀ ń wojú tí èso lọ tó bá ti wojú nǹkan míì tí kì í sọ lọ ó ti ṣẹbọ sọlọ lẹbọ tó kéré so gbogbo àwọn eléyìí wọn ń bẹ nínú ẹbọ tó kéré a gbọ́dọ̀ ṣọ́ra fún wa ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá kú lórí irú àwọn nǹkan wọ̀nyí tí ò túbá tí ò túbá tó bá di lọ́la al-qiyāmah yóò wọ náà dandan o inna Allāha lā yaghfiru an yushraka bihi wa yaghfiru mā dūna dhālika liman yashā' ọlọ́run ní forí jìn ẹnikẹ́ni tó kú lórí gbèsè bọ́ sọ̀lọ̀ ọlọ́run wàá ṣàforíjìn ẹ̀ṣẹ̀ tí kò tọ́ ẹ bọ̀ fẹ́ni tó bá wù ìyẹn ni kí tẹ bá dẹ́ṣẹ̀ mi tí kò tó ìṣẹbọ sọlọ ṣùgbọ́n tẹ ẹran títú bá tẹ fi kú tó bá wù Ọlọ́run lè forí rẹ̀ jìn láì jìyà tó bá sì wù yóò pé ẹjìyà rẹ̀ náà ìdínú táwọn fi ń kígbe rẹ̀ tantan lójoojúmọ́ ẹjìnà sẹbọ ẹbọ ti pọ̀jù lẹ Yorùbá yìí sàṣà èèyàn ní ìṣẹbọ lẹ Yorùbá yìí àfàwọn tọlọ ń bá sànù sẹfẹ wọná rọrùn màtó ti pààrà tiwọ ọ̀ràn náà kí lè wá ṣẹbọ sí kí lẹ̀ ń ṣẹbọ sí wọ́n máa ṣẹbọ wọ́n máa sòsà wọ́n máa ṣẹbọ wọ́n máa sòsà ó sì pa aláàjì ní aláàjà ni a'udhu billahi minash wọ́n ní mùsùlùmí ni mùsùlùmáàni irú ìsìláàmù wo wá lẹ́yìn sí àbẹ̀rù pé àlùjánnà kan bẹ fáwọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí àlùjánnà kan fáwọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ní èèyàn ń tẹja wọ́n á lé ẹja kalẹ̀ ẹja gbígbẹ wọ́n ní ilé kan o àpò kan ni àmọ́ bẹ́ẹ̀ bá ra ilé mẹ́ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni wọ́n ní sáà lè ra mẹ́tẹ̀ẹ̀ta kọ́mọ́jà rà á gbàdó ti sọ pé ilé kọ̀ọ̀kan ọgọ́rùn méjì méjì náírà ni ó sì ń jẹ bá ara mẹ́ta ńkọ́ five hundred naira ṣé àti jàǹbá báwọn àjàǹbá gbàdé sì wọ́n ló fún lọ́rùn kìí sì lo ló lò sójú fún kọ́dà ìgbà tó sọ pé ilé kan igba náírà ni mẹ́ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni ìwọ́n tún lè sọ pé mẹ́ta gan-an. ọgọrùn mẹ́rin ní sàn àbọgọ́rùn mẹ́ta gbàdé wọ́n máa káràkátà nínú islam lórí pépé yẹn ọgbọ́n ni àbí òye wa ẹnìkan ah, islam ò ní ká nájà níbo ló ti ní ká ẹ mọ̀nà tó ní ká ẹ yá nàgẹrẹ ni àbẹ̀tẹ̀ tó ọ nájà tó bá pé ọ tó bá pé òun ó pé ó haram àbí òye kò sínú pé ẹ̀ ń jẹ haram. ní ṣíṣe tá à ń ṣe tí ó bá jẹ́ iṣẹ́ ìjọsìn táwa ṣe kárí níbẹ̀ wọ́n ní ṣé òun náà tún burú ṣé bọ́ọ̀lù náà bí iṣẹ́ o wọ́n ní kéèyàn ọmọ sòyìnbó ọmọ dára sí káwọn yóò lè mọ̀ pé yẹ́sì lágbájá yìí fẹ́rẹ̀ fẹ́sẹ̀ rẹ̀ lágbára o àbí kí èèyàn máa gọ kadà ní ìsìn kọ́ dáwọ́lẹ̀ ṣé àwọn kíkọ̀ sàdédé dáwọ́lẹ̀ àbí ẹ̀kọ́ ni ètò tó rọ́ọ̀lọ́ ló ṣe dáwọ́lẹ̀ muttafaqun alayh ọ dáwọ́lẹ̀ nítorí ẹ̀yin tẹ́ ṣe kínni tẹ́ rí tẹ́ gbósù bàbá fún kó bàbá nu o wọ́n gba tiẹ̀ o wọ́n bá sì kú náà. <laughs> so wọ́n ní sẹ́bọ náà lélẹ́yìí ìbéèrè yẹn nítumọ̀ tó pọ̀ wàláì kìí ṣe sẹ́ ìjọsìn kìí ṣe sẹ́ ìjọsìn ṣùgbọ́n burú kárí mi generally kò bá jẹ́nu sẹ́ ìjọsìn kò bá má jẹ́ sẹ́ ìjọsìn gbogbo ẹ̀ ló burú torí pé òní yé ṣe nínú ọ̀jẹ́ iṣẹ́ ìjọsìn títí tí ó fi fà ọ́ lọ sídìí ṣíṣe nínú iṣẹ́ ìjọsìn. tí kankan bá ti dẹ̀jẹ̀ èèyàn kò sí náà ni yóò ṣe nù jọ́sìn tontori ẹ̀ ká jìnnà sí gbogbo ẹ̀ kí ni tọ́mọ èèyàn fẹ́ fún ẹ wọ́n ń gbó ṣùgbọ́n afọ lọ́wọ́ túmọ̀ sí kìnnì kò sọ́ di nǹkan kan yóò tún kó bọ́ ni tẹ́lẹ̀ ìjẹ́bù ṣiṣẹ́ jẹ́ mi tó bá pò ń ṣe nǹkan kan ò ń ṣe táwọn èèyàn lè bá a rí ọ kí lè wà àwòkọ́ṣe rẹ̀ kí ẹ ti kárí ni wọ́n ń ṣe wọn nǹkan dáadáa kan ló ń ṣe wọ́n wá ń ṣe pẹ̀lú ẹ̀mí pé káwọn èèyàn lè wà àwòkọ́ṣe rẹ̀ ń bẹ̀ eléyìí wọ́n tún gba aládá lọ́dọ̀ Ọlọ́run yàtọ̀ sí èyí tó o ṣe kí wọ́n lè bá a rí ọ kí wọ́n lè bá a yìn ọ eléyìí ni wọ́n ń pè ní kíni kárì náà. wọ́n ní ǹjẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó lè jádánwò fún mùsùlùmí á kíni á kí mùsùlùmí ọ wà lọ́wọ́ pé kò lè má mutí jọ kan Akọkọ òun ló fi sàdánwò fúnra rẹ̀ torí tí a máa sọ pé ọjà dánwò fún báyìí lè fẹ́ lọ́ ọmọ pé ṣebí fi dánwò kó ló sì tún fi yà jẹ́ rò pé yé wa torí pé wahadaynahu najdayn ọlọ́run ti fi wá lọ sí ìdè ìtọ́da àti etí ọ̀dà ìwọ fúnra rẹ ló etí ọ̀dà o lè má mutí wọ́n lọ sẹ̀lẹ́tì pa ọmọ amutí náà ní sáá torí rẹ̀ ó jìyà lọ́dọ̀ lọ. wọ́n lọ sẹ̀lẹ́tì pa ọ̀sá ọmọ amugbó náà ní sáá ó jìyà lọ́dọ̀ lọ. wọ́n lọ sẹ̀lẹ́tì pa ọ̀sá ọmọ ṣèṣì náà ní sáá ó jìyà lọ́dọ̀ lọ. wọ́n lọ sẹ̀lẹ́tì pa ọ̀fẹ́ jẹ abọ́ rẹ̀ jẹ́ náà tó wọ́n lọ lọ fúnra rẹ̀ torí rẹ̀ ó jìyà rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹni tó bá fẹ́ ṣe sọ̀láàtì tí ó bá dà níyà ṣe kó tó ṣe allah akbar ti bẹ̀rẹ̀ ni ó dà níyà ni àbí àníyàn rẹ̀ àti allah akbar ẹ̀kan náà ni ó wà a time àníyàn pọ̀ fẹ́ ṣe àti allahu akbar tó sọ jáde ẹ̀kan náà ni wọ́n jọ wà kí akbar yẹn sí àníyàn ilé òbúrú àmọ́ tó bá ti lè pẹ́ díẹ̀ síra wọn sọláàtì yẹn ò tí ì jẹ́ sọláàtì náà ó ní ẹ̀gbà ọwọ́ kan wà tí wọ́n ń tà fún àwọn ọmọdé kéékèèké pé ọmọ tó ti bẹ̀rẹ̀ sí ní hu eyín tó máa fi sí lọ́wọ́ gbogbo àwọn ìdààmú tí máa ń sọ ọmọ tí máa ń wo eyín bí à ń yàgbẹ́ bí à ń ṣe gbá bí à ń sa gbogbo ẹ̀ oníṣẹ̀lẹ̀ bí ó ti ẹ̀ṣẹ̀lẹ̀ yóò dùn ṣé ìdán la lè pe léyà àbíbá o ìdán náà nìlà o ìdán nìgbà tí èso oògùn orí fọ́ tí èso oògùn nùrùn tí èsè parasitamọ́ọ̀lù tí èsè kan ìdán gidi ni irú rẹ̀ lànàbì sallallahu alaihi lọ́wọ́ sàábì kan náà ní kí ló ó ní torí iṣan kan wà tí máa kọ́lẹ̀ bá ní lápá ni bàbá tí wàá fi ìfúnpá ìsápá iṣan wọn ò ní rí ní gbèsè anábì ní jádàánù torí tí ìfúnpá yìí bá ṣẹ́kù lápá rẹ̀ ò ní ṣoríire láéláé tó bá fi lè kú pẹ̀lú kínní ò ní ṣoríire láéláé torí ẹ gbogbo ẹni tó ti dèdè kú dè mọ́mọ́ rẹ̀ lọ́wọ́ kọ́ lọ yọ ọ ẹ má sọ ọmọdé lórí ibu o ẹ̀yin náà tẹ dé ma lọ́wọ́ tẹ ẹ bá filẹ̀ sọ́wọ́ ọmọ tẹ̀yin náà bá fi kú ẹ̀ ní sórí rẹ o sórí rẹ ká sọ̀rọ̀ àkẹ́tù àṣìlẹ̀ nìkan owó ẹyọ owó kíní kata máa dé mọ́ ọmọ lọ́rùn náà nítorí pé ń rọyìn tó gbogbo eléyìn ẹ gbọ́dọ̀ dé mọ́ ọmọ lọ́rùn ẹ lọ jáda rẹ téèyàn bá fẹ́ sórí ibu eléyìí jẹ́ Islam Islam yẹn Islam ò ní pé kíní kan wọ́n tún ṣe kíní kan kọ̀rọ̀ wọ́n tún ṣe kíní kan pamọ́ kò sí bí Islam ṣe rí là òun ò ní pé ah, odùtọ́ wà ń bẹ̀ kò lè yé yín àṣírí kan ní kò bẹ́ẹ̀ nínú Islam. wọ́n lè yàn ń dáwó fálájọ alájọ tó yàn ń dáwó sí lọ́wọ́ á owó eléyìí ti lọ́nu wọ́n bá lòun dárí owó yẹn jù èèyàn ọ̀rẹ́ làwọn ọmọ rẹ̀ wá gbé ìwé àjọ tí bàbá wọn wọ́n á bẹ̀rẹ̀ sí sẹ́tù kálukú téèyàn lè gbà á àbí ò lè gbà á téèyàn bá gbà á èèyàn ti di ajá ajá ó ní ẹranko tó máa ń pọ̀ tí ó tún padà lọ jẹ ìpọ̀ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọlọ́nikẹ́ni tó bá bùyàn lẹ́bùn tó tún wá padà lọ gbà á ńṣe ló dàbí ajá o bó ló ṣe farajọ ajá torí tájá bá pọ̀ kalẹ̀ ó tún máa ń padà lọ kó ìpọ̀ rẹ̀ jẹ torí ẹ̀ ẹ bá ń sọ pé kí ló burú bájá bá pọ̀ kalẹ̀ tó tún lọ kó jẹ kí ló burú mẹ́ à ó burú nítorí wọ́n ti fi ọ́ wí ajá nù anabi sallallahu alaihi wasallam sọ pé laysa lana mathalu àwọn àpèjúwe bú kìí ṣe ti mùsùlùmí sọ̀rọ̀ tí èèyàn á fi á dàbí ajá níta èèyàn ó ṣe tí ó fi dàbí ajá òun kìí ṣe ohun tó dáa torí ẹ̀ ńgbà tí wọ́n ti yáfè ìwọ́ fi yé wọn ìwọ́ fi yé wọn yìí pé wàá fi yé àwọn fámìlì yẹn pé tiẹ́ o lódodo ní owó lọ́dọ̀ bàbá àmọ́ ti yáfè rẹ̀ fún un wọ́n á ní wọ́n ti yáfè rẹ̀ kò túmọ̀ sí kíkẹ́yìn owó látà o gbogbo àwọn tó fi sílẹ̀ tí wọ́n lẹ́tọ̀ọ́ sáti jogún rẹ̀ wọ́n pín owó yẹn fún wọn gẹ́gẹ́ bí sẹ̀rí àṣìṣọ ilé ìjẹ́bù ti dùn. àjọ sáfù àwọn ọmọ wẹ́wẹ́ àtàwọn àgbàlagbà tá à ń bá ṣe sọ̀lẹ́ àwọn ọmọ wa kéékèèké á sì wọn lójú kòkòrò fún ọmọ wa mọ́ṣáláṣí nítorí pé ní téèyàn bá dàgbà lé lórí ìmọ̀ ń rọ̀yàn lọ́rùn ṣe ńgbà téèyàn bá dàgbà ọmọ tẹ́ ẹ fi kọ́ ọkọ máa sin lọ́hùn irú wọn ìsìn lọ́hùn irú ló jẹ́ pé wọ́n pọ̀ láwùjọ Yorùbá bàjẹ́ àwọn tí ìsìn lọ tí wọ́n máa jẹ́ mufu tí wọ́n máa jẹ́ táwa ẹ̀ bùrẹ́mà wọn ò sì wọn ò forí kalẹ̀ fọlọ́ rí àwọn ọ̀daràn paraku yọ wá kùtàn àwọn kan wá kó láwà nípa àwọn lọ sọ láti síta nílà so àdéhìí kan wá wà táwọn kan ń kà táwọn kan létí pé ẹ mẹ́tọ́ mọ̀ yọ mọ́sálásí mọ́ kí ló dé wọ́n ní sọ́kọ́ ànábi sallallahu alaihi wasallam ni ẹ lé wọn jìnnà sí mọ́sálásí yìí o àwọn ta ni àwọn ọmọ wẹ́wẹ́ yín àtàwọn wèrè inú yín hadith yẹn hadith mawdu' irọ́ nìkẹ́sà ànábi lọ sọ torí rẹ̀ kò sí tó burú káwọn ọmọ wẹ́wẹ́ wá mọ́sálásí ṣùgbọ́n tẹ́ bá sáfù sáfù tiwọn tó bá jẹ́ pé wọ́n ti jọ́ ma tó ti ma dáadáa yàtọ̀ sáìdá àwọn tá à ń pè ní mo ma yẹzi àbí mo ma yẹzi yìí irú àwọn eléyìí àwọn ó tó pẹ̀lú àwọn àgbàlagbà ni gẹ́gẹ́ bí àdéhùn Anas radiyallahu anhu ó là ṣe sọ́láàt àtẹ̀mí àtọ̀dọ́mọdé kan àti ìyá mi lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam èmi àtọ̀dọ́mọdé yẹn wá dúró lẹ́yìn ànábì nígbà tí ìyá mi ń kọ́ tó ń dúró lẹ́yìn gbogbo wa ìyẹn kí tọ́mọ bá ti dàgbà tó ti gbájúmọ̀ pé sọ̀láàtì là ń ṣe yìí èyàn ti ilẹ̀ kọ́ wa lọ́ọ́ máa lé bèbí ká àbí kọ́ máa lé bulọ́nbulọ́ ká ó ti mọ̀ pé sọ̀láàtì ó dùgbà bá ti assalamu alaikum ká tó dìde sọ yóò dúró lẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà tọ́ àmì tó àwọn ọmọ kókòkò ni ètò dáàtì náà ni pé kẹfì wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn àgbàlagbà lọ kẹfì wọn sẹgbẹ àgbàlagbà eléyìí ni ò ní jẹ́ kí ọmọ kọ́kọ́ daṣọ láti rú ma yín lójú torí pé ìtàn sọ pé káwọn mọ́tò sẹ́yìn àgbàlagbà kan ṣe kínní tí wọ́n bá jẹ́ mọ̀mọ́ yezin ọmọ tí wọ́n mọ sọ láti sísọ láti tó bá ti dákẹ́ púpọ̀ jù ọ̀kan ó yọ fẹ́ pé àìsọ̀rọ̀ yìí kò wọ́n bírèkì ẹ̀ kí ló ń ṣe yín tẹ́ sọ̀rọ̀ yọ pariwo kẹlómi ní òde dáhùn tẹsí wọn káwọn ọmọdé tẹsí kan bá ti dáhùn báyìí ẹnìkẹta náà gbé ni so torí ẹ ká fi wọn sàárín àwọn àgbàlagbà lọdà torí ọmọ mọ ẹ pé bàbá tó ń dúró sẹgbẹẹ rẹ yìí tó ń bá ṣe wọnranwọnran kì í ṣe pé iná ọlẹ ń kó tó ń bá ṣe wọnranwọnran wọn máa rò pé bàbá yìí lè rọ ọ nípò so yóò jẹ káwọn ọmọ ọmọ farabalẹ̀ tó ń bá wá sí sọláàtì. téèyàn méjì bá jọ sí business tí èrè tó wá lé lórí business yẹn wá pọ̀ ẹnìkan náà méjèèjì wá mú eighty percent wọ́n wá fẹ́ nìkejì ní twenty percent sẹ́ni tó gba twenty percent yẹn tí ń sì ń dùn pé ọjà ń bọ̀ tó náà bá rí nǹkan kan tẹni tí ọ̀yàn jẹun tó lè mú kún tiẹ̀ irú business wọn jọ sí ṣé ẹjọ́ da owó pọ̀ ni ẹjọ́ da owó pọ̀ ni àbọ̀ ló gbowó wá ìwọ lọ́ọ́ bá tajà wọ́n ní rárá o nítorí ṣẹlẹ̀ ni pé àwọn méjèèjì lọ bẹ́ nìkan ra nǹkan ni iye tí wọ́n á pè fẹ́ni tí wọ́n bá ra ọ̀pọ̀ jọjọ sí iye tí wọ́n bá bí ká pè nǹkan fún yàn ten thousand kí wàá lọ bá ń two five seven five so eléyìí wàá mú six thousand ó fún wọn one five ọmọdé ni wọn kí wọn fẹ́ fowó sí àkọ́kọ́ <laughs> èkíní kejì wọn ò lè ní wọn ò lè ò lè ní wọn torí pé owó olówó lẹ fẹ́ máa jẹun tẹ̀tún da tọ́ọ̀mì lé lórí wọ́n bẹ̀yìn pé ẹ lọ ra nǹkan wá ẹ̀yìn pé ten thousand ọlọ́run á ní kẹ́ ẹ bá a ní iye tẹ́ ẹ bá ẹ kò chẹ́ǹjì wá fún ẹ. kẹ́ ẹ máa wo nǹkan níta pé ten thousand two five lábà owó yín yòókù ni Allahu Akbar sẹ́rù yín tún sẹ́kù láyé kí ló mú yín ṣe bẹ́ẹ̀ ìrántí kú ni bọ́rọ̀ ìrántí kú náà là ń sọ lónìí ìrántí kú ló mú wa ṣe bẹ́ẹ̀ torí pé mùsùlùmí là wà á ah! ọlọ́run ìròyìn ọ̀pọ̀ láyé fún òdodo tẹ́ ẹ sọ ọ́n ẹ máa kó seven five yẹn lọ ó lè ṣe bẹ́ẹ̀ àbí ó lè ṣe bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ ọ̀dà kódòdó tẹ sọ ẹ bá mú five thousand bẹ́ẹ̀ ẹ pín two five tó gbogbo eléyìí ló lè ṣẹlẹ̀ ẹ bá kó gbogbo owó mi kó sì dá sápò kó sí wàhálà èyàn wọn máa pe babalá lo islam máa àjọ àgọ nítorí kẹ́yìn kà kún pé àràmù tẹ́ ẹ máa jẹ náà nù ṣe islam sí torí pé ìwọ aṣojú ló fi ọ ṣe ńgbà tó ní kọ lọ bó ń rà aṣojú ẹni ìfọkàntán sí ni ọgbọdọ jàmbá nítorí mú ọta nǹkan two five ní ten thousand á jẹ́ pé wọ́n lo ní ọjà yẹn lórí igbá rẹ̀ wọ́n lọ lọ rà á lọ ń tà ọwọ́ á dá yẹlé wọ́n á rà ten thousand halali kwa o lè tà two five but one hundred ń ten thousand halali ṣùgbọ́n wọ́n kọ́ lọ lọ́jà ọlọ́ọ̀bá wọn rà wá ni bóyá lóṣù wa sọ pé o ṣe bísíǹnẹ̀sì ń bẹ̀ o lè ní wọ́n ń pele ọjà ìbò ti ṣe jẹ bẹ́ẹ̀ náà ni irú ìta ẹ máa ṣe ó ń ṣe ọwọ́ àbí ètò èso ń ṣe ọwọ́ náà tí ó tẹ̀lé yẹn lọ ra nǹkan tí wọ́n ti fi tiẹ̀ náà kún owó tí wọ́n gbà lọ́dọ̀ bàbá ń bàbá màmá ń màmá wọ́n ti gbá mú so wọn á padà kó wọn á gba return olè náà nìyẹn o ó ń jàǹbá nù sọ̀rọ̀ kí tó bá hàn sẹ́ni tó mú lọ pé ń tẹ̀ sínú ọ̀rọ̀ ẹ̀yàn bàjẹ́ náà àdúrà ní í ṣe fún ọ tẹ́lẹ̀ ọ bẹ̀rẹ̀ sí gbé pè torí pé tó máa ṣe bẹ́ẹ̀ sí wọn náà ò ní ṣàdúà torí ẹ ẹja dúró déédéé èèyàn dáadáa lẹni tó mú yàn lọ ra nǹkan tí yíbò abẹ́ni tí ń tajà tí wàá mọ̀ pé ẹ máa padà wá gbowó nǹkan yìí two thousand wọ́n ti wá mọ̀ pọ̀ padà wá ọ̀sán rí lórí pé two seven náà ni torí kò lè jẹ́ pé àgbà seven hundred fún pé yìí o ìwọ ra jàkẹ́lẹ́ gba return o ọ̀ gba return kankan one five less kọ́ ara ẹni tó wá rajà lọ ní tó ń sin rò ó náà one five lọ́sàn-án bọ́ọ̀ bá ti ta one já lọ tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ naam àríkún. ṣé iṣẹ́ ọwọ́ èèyàn gbogbo èèyàn lèèyàn lè bá ṣe gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe fídíò coverage wọ́n á pín yàn wá síbi àjọyọ̀ kan ṣọ́ọ̀ṣì èèyàn bá wọn fídíò rẹ̀ wọ́n á fídíò lọ títí débi náà ti ní kálukú òdìjọ́ gbàdúrà èèyàn bá wọn dá sí tiẹ̀. òun sá ń kọ́fúrèjì lọ ni lẹ́nìkan á ní ah, ah àdúrà wọn ń gbà èyí náà yẹ kẹ́ ẹ díjú kẹ́ ẹ gbàdúrà tóun náà lè máa bá wọn gbàdúrà nílànà ṣọ́ọ̀ṣì ah, àwọn àṣìṣe tó wà ń bẹ ti pọ̀ díẹ̀ o àwọn kọ́ ni kíkìlẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ má bàa dé inú rẹ o coverage ò sí coverage kọ́fúrẹ́jì tí wọ́n bá ti ní ṣe lóde ẹ má bàa wọn ṣe má bàa wọn church. ẹlẹ́kejì ohun tó ní wípé àdúrà oníkèfèrí ṣe tẹ̀ ń sàmì mo rò pé yé wa torí pé gbogbo àdúrà àwọn tó ń ṣe ẹbọ náà ni ó tún padà wọbẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wọn àbẹ ẹkọ ni gbàdúrà Jésù Kristi Olúwa wọn ṣé gbogbo eléyìí ṣe ṣírkù ṣirkun akbar ìṣẹbọ sọlọ ńlẹbọ ńlá ó tún wá máa sàmì wọn náà bá wọn ṣẹbọ jẹ́jẹ́ nù torí rẹ̀ lẹ́yìn náà ó sì tún pani lẹ́yìn wọn ni ẹ díjú ẹ gbàdúrà wọn sì gbé fídíò lọ <laughs> kí ló mọ wá yà <laughs> ó ló ti sẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀ ni ó ti sẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀ pé gbogbo wọn ọlọ́mọdé wọn ká wọn bí tí ọ̀dà wọ́n wá wo fídíò ní ọba pé lukumanu fa lukumanu náà díjú náà díjú sọ́ọ̀sì ní bá wa gbàdúrà kí wàá jábọ̀ tó ṣe jẹ́ mọ́ subhanakallahum wa hamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa